Kí ni mo wà lórí ilẹ̀ ayé níbí fún? Ayé tí a fi jì sí ohun kan, òkú ayé ni, àgékù igi. Ayé tí a tọwọ́ Ọlọ́run ṣètò rẹ̀, igi tó ń gbilẹ̀ ni. Ìwé òwe orí kọkànlá ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n. Ìbùkún ni fún àwọn tí ó gbẹ́kẹ̀lé Olúwa, wọn yóò dàbí igi tí a gbìn sí bèbè odò tí wọ́n ta gbòǹgbò wọn wọnú omi àwọn irú igi bẹ́ẹ̀ kò ní bẹ̀rù bí òru bá dé tàbí fòyà ní ọ̀pọ̀ oṣù ọ̀dá ewé wọn yóò tutù síbẹ̀ wọn sì máa so èso dídùn wọn lọ. Jeremiah orí kẹtàdínlógún ẹsẹ̀ keje sí kẹjọ. Ohun gbogbo bẹ̀rẹ̀ pẹ̀lú Ọlọ́run. Ohun gbogbo àní ohun gbogbo ní òkè àti ní ìsàlẹ̀ èyí tí a rí àti èyí tí a kò rí ohun gbogbo bẹ̀rẹ̀ nínú rẹ̀ ó sì rí èrèdí rẹ̀ nínú rẹ̀. Kólósè kínní ẹsẹ̀ kẹrìndínlógún. Àyàfi bí o bá finú mọ̀ wípé Ọlọ́run wà, ìbéèrè èrèdí fún ayé kò ní ìtumọ̀. Bertrand Russell aláìgbàgbọ́ wípé Ọlọ́run wà. Kì í ṣe nípa rẹ. Èrèdí fún ayé rẹ ga ju ìmúṣe àṣeyọrí ti ara rẹ, ti àlàáfíà ọkàn rẹ, tàbí pàápàá ìdùnnú rẹ lọ ó ga ju ẹbí rẹ iṣẹ́ àṣejẹun rẹ tàbí pàápàá àwọn àlámẹ́ ìrírí àti àwọn ìnàgàwò rẹ lọ. bí o bá fẹ́ mọ ìdí tí a fi fi ọ́ sí ilé ayé yìí ìwọ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú ọlọ́run á bí ọ nípa èrèdí rẹ̀ àti fún èrèdí rẹ̀. ìwádìí fún èrèdí fún ayé ti ya àwọn ènìyàn lẹ́nu fún ẹgbẹẹgbẹ̀rún ọdún. ìdí ni wípé àwa máa ń sábà bẹ̀rẹ̀ ní ìbẹ̀rẹ̀ tí ó lòdì ara wa àwa máa ń béèrè àwọn ìbéèrè ìmọ̀tara ẹni nìkan bíi kí ni èmi ń fẹ́ láti dà kí ni ó yẹ kí èmi ṣe pẹ̀lú ayé mi kí ni àwọn ìlépa mi àwọn ìnàgàwò mi àwọn àlá mi fún ọjọ́ ọ̀la ṣùgbọ́n ní títẹjúmọ́ ara wa kò lè fi èrèdí ayé wa hàn láéláé bíbélì sọ wípé ọlọ́run ni ó ń darí ayé àwọn ẹ̀dá ọwọ́ rẹ̀ ayé olúkúlùkù ń bẹ nínú agbára rẹ̀ ní ìlòdì sí ohun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé tí ó gbajúmọ̀ àwọn eré sinimá àti àwọn ìdánilẹ́kọ̀ọ́ sọ fún ọ, ìwọ kò ní ṣe àwárí ìtumọ̀ ayé rẹ nípa wíwo inú ara rẹ. Ó ṣeé ṣe kí ìwọ ti gbìyànjú ìyẹn tẹ́lẹ̀ náà. Ìwọ kọ́ ni o ṣẹ̀dá ara rẹ. Nítorí náà, kò sí ọ̀nà tí ìwọ fi lè gbà sọ fún ara rẹ ohun tí a ṣẹ̀dá rẹ fún. Bí mo bá fi ohun tí a pilẹ̀ṣẹ̀ tuntun kan tí ìwọ kò tíì rí rí lé ọ lọ́wọ́, ìwọ kò lè mọ èrèdí rẹ̀ tí ohun tí a pilẹ̀ṣẹ̀ náà kò ní lè sọ fúnra ara rẹ̀ pẹ̀lú ẹni tí ó ṣẹ̀dá rẹ̀ tàbí ìwé àlàyé ẹni tí ó ní nìkan ni ó lè fi èrèdí rẹ̀ hàn. títẹjúmọ́ ara wa kò lè fi èrèdí ayé wa hàn láéláé. èmi sọnù ní àwọn orí òkè nígbà kan nígbà tí mo dúró láti béèrè ọ̀nà lọ sí ibùdó ìpàgọ́ a wí fún mi wípé ìwọ kò lè dé ibẹ̀ láti ibí yìí ìwọ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ láti ìhà òdì kejì òkè náà ní ọ̀nà kan náà Ìwọ kò lè gúnlẹ̀ ní èrèdí ayé rẹ pẹ̀lú títẹjúmọ́ ara rẹ. Ìwọ ní láti bẹ̀rẹ̀ pẹ̀lú Ọlọ́run ẹlẹ́dàá rẹ. Ìwọ wà nítorí Ọlọ́run fẹ́ kí o wà ni. A dá ọ láti ọwọ́ Ọlọ́run àti fún Ọlọ́run. Àti títí di ìgbà tí ìwọ bá mọ ìyẹn, ayé kò lè ní ìtumọ̀ rárá. Nínú Ọlọ́run nìkan ni a ti lè ṣe àwárí orísun wa, ìdánimọ̀ ẹni tí a jẹ́ ìtumọ̀ wa èrèdí wa iṣẹ́ pàtàkì wa àti kádàrá wa gbogbo ọ̀nà mìíràn ń darí sí ọ̀nà dídíjú. ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ń gbìyànjú láti lo Ọlọ́run fún ìṣògo ara wọn ṣùgbọ́n èyí jẹ́ àyípadà ìṣẹ̀dá tí ó sì ti di dandan láti kùnà a ṣẹ̀dá rẹ fún Ọlọ́run kì í ṣe wípé a Ọlọ́run fún ọ tí ayé sì jẹ́ láti jẹ́ kí Ọlọ́run lò ọ́ fún àwọn èrèdí rẹ̀ kì í ṣe kí ìwọ lo òun fún àwọn èrèdí tirẹ̀ Bíbélì sọ wípé ìtara pẹ̀lú ara nínú àwọn ọ̀rọ̀ wọ̀nyí ọ̀nà dídíjú ni. Ìyà kíkọ sí Ọlọ́run ń darí e wa sí gbangba sínú ìgbé ayé tó láàyè tó sì gbòòrò. Èmi ti ka ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé tó ń dábàá àwọn ọ̀nà láti ṣe àwárí èrèdí ayé mi. Gbogbo wọn ni a lè pín sí ìsọ̀rí àwọn ìwé ríran ara ẹni lọ́wọ́ nítorí wípé wọ́n ń fojú wo ọ̀rọ̀ náà ní ìwòye ìmọ̀tara ẹni nìkan. Àwọn ìwé ríran ara ẹni lọ́wọ́ pàápàá àwọn tí ó jẹ́ ti kìrìsìtẹ́nì ní ọ̀pọ̀ ìgbà máa ń sábà fúnni ní àwọn ìgbésẹ̀ tí ó ṣeé rò tẹ́lẹ̀ láti ṣe àwárí èrèdí ayé rẹ gbé àwọn àlá rẹ yẹ̀wò ṣe àrídájú àwọn ohun tí ó ṣe iyebíye sí ọ ṣètò àwọn ìlépa kan kíyèsí àwọn ohun tí o mọ̀ ṣe dáradára dá ohun gíga lépa rẹ̀ kún ara rẹ níjàánu gbàgbọ́ wípé ìwọ lè mú àwọn ìlépa rẹ ṣẹ jẹ́ kí àwọn ẹlòmíràn lọ́wọ́ sí i má ṣe sọ ìrètí nù. Ní òtítọ́, àwọn ìgbaniníyànjú wọ̀nyí ní ọ̀pọ̀ ìgbà ń yọrí sí àṣeyọrí ńlá. Ìwọ lè ṣe àṣeyọrí ní ọ̀pọ̀ ìgbà láti dé ìlépa kan bí ìwọ bá fi ọkàn rẹ sí Ṣùgbọ́n ṣíṣe àṣeyọrí àti mímú èrèdí ayé rẹ ṣẹ kì í ṣe ohun kan náà rárá. Ìwọ lè dé gbogbo àwọn ìlépa ti ara ẹni rẹ kí o sì ṣe àṣeyọrí gbàǹkọgbè nípa òṣùwọ̀n ti ayé kí o sì tún tàsé àwọn èrèdí èyí tí Ọlọ́run fi ṣẹ̀dá rẹ. Ìwọ nílò ju ìmọ̀ràn ríran ara ẹni lọ́wọ́ lọ. Bíbélì sọ wípé ríran ara ẹni lọ́wọ́ kì í ṣe ìrànlọ́wọ́ rárá. Ìfira ẹni jìn ní ọ̀nà, ọ̀nà mi láti wá ara rẹ tòótọ́. Èyí kì í ṣe ìwé ríran ara ẹni lọ́wọ́. Èyí kì í ṣe ọ̀nà láti wá iṣẹ́ àṣejẹun tí ó tọ́, mímú àwọn àlá rẹ ṣẹ tàbí ṣíṣètò ayé rẹ. Kì í ṣe nípa bí a ṣe lè ṣèkó àwọn iṣẹ́ fún ṣíṣe pọ̀ mọ́ra wọn síwájú sí sínú àwọn ètò tí ó pọ̀jù kan. Nítòótọ́, yóò kọ́ ọ bí ìwọ yóò ṣe ṣe èyí tí ó kéré nínú ayé nípa títẹjúmọ́ ohun tí ó ṣe pàtàkì jùlọ, ó jẹ́ nípa dída ohun tí Ọlọ́run ti ṣẹ̀dá rẹ láti jẹ́. Báwo, bí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni ìwọ yóò ṣe ṣe àwárí èrèdí tí a ṣẹ̀dá rẹ fún. Ìwọ ní àwọn àṣàyàn méjì péré. Àṣàyàn àkọ́kọ́ ni ìgbèrò bí nǹkan ṣe lè rí. Èyí ni ohun tí ọ̀pọ̀ àwọn ènìyàn yàn wọ́n ń gbèrò nípa nǹkan èyí tí kò fẹsẹ̀ múlẹ̀ wọ́n ń ṣe èyí jẹ èyí ò jẹ wọ́n á gbèrò òye láti ṣàlàyé nígbà tí àwọn ènìyàn bá wí pé èmi ti máa ń rò wípé ayé jẹ́ ohun tí wọ́n ń túmọ̀ sí ni wípé èyí ni èyí jẹ èyí ò jẹ tí mo lè mú jáde tí ó dára jùlọ Fún ẹgbẹẹgbẹ̀rún ọdún, àwọn onímọ̀ ìjìnlẹ̀ ẹ̀kọ́ ọgbọ́n tí ó jáfáfá ti jíròrò tí wọ́n sì ti gbèrò bí nǹkan ṣe lè rí nípa ìtumọ̀ ayé. Ẹ̀kọ́ ọgbọ́n jẹ́ ẹ̀kọ́ kan tí ó ṣe pàtàkì tí ó sì ní ìwúlò tirẹ̀. Ṣùgbọ́n nígbà tí ó bá di ti pípinnu èrèdí ayé, àwọn onímọ̀ ẹ̀kọ́ ọgbọ́n kàn ń ṣe èyí jẹ èyí ò jẹ lásán ni. A dá ọ láti ọwọ́ Ọlọ́run àti fún Ọlọ́run, àti títí di ìgbà tí ìwọ bá mọ̀ yẹn, ayé kò lè ní ìtumọ̀ rárá ọ̀mọ̀wé ọgbọ́n hid tó jẹ́ ọ̀jọ̀gbọ́n onímọ̀ ìjìnlẹ̀ ẹ̀kọ́ ọgbọ́n ní ilé ẹ̀kọ́ fásitì northeastern illinois kọ ìwé nígbà kan sí àwọn onímọ̀ ìjìnlẹ̀ ẹ̀kọ́ ọgbọ́n òǹkọ̀wé onímọ̀ ìjìnlẹ̀ àti àwọn ọ̀jọ̀gbọ́n igbaléláàádọ́ta ní àgbáyé tí ó ń béèrè lọ́wọ́ wọn wípé kí ni ìtumọ̀ ayé ó sì wá ṣe àtẹ̀jáde èsì wọn sínú ìwé kan Àwọn kan pèsè àwọn èyí jẹ èyí ò jẹ wọn tí ó dára jùlọ. Àwọn kan gbà wípé àwọn kàn sá ṣe èrèdí kan fún ayé ṣáá ni, tí àwọn mìíràn sì ṣe olóòótọ́ tó bẹ́ẹ̀ gẹ́ láti sọ wípé àwọn kò ní ojútùú kankan sí ọ̀rọ̀ náà. Ní òtítọ́, lára àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n gbajúmọ̀ béèrè lọ́wọ́ ọ̀jọ̀gbọ́n Mohied láti kọ ìwé padà sí wọn láti sọ fún àwọn bí ó bá ti ṣe àwárí èrèdí ayé. Ní inú dídùn, ọ̀nà mìíràn kan wá yàtọ̀ sí gbígbèrò bí nǹkan ṣe lè rí nípa ìtumọ̀ àti èrèdí ayé ìṣípayá ni àwa lè tọ́ka sí ohun tí Ọlọ́run ti fi hàn nípa ayé nínú ọ̀rọ̀ rẹ̀ ọ̀nà tí ó rọrùn jùlọ àti ṣe àwárí èrèdí ohun tí a pilẹ̀ṣẹ̀ kan ni láti béèrè lọ́wọ́ ẹni tí ó ṣẹ̀dá rẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ó rí fún ṣíṣe àwárí èrèdí ayé rẹ̀ béèrè lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run kò fi wá sílẹ̀ nínú òkùnkùn láti ṣiyèméjì tàbí ṣe èyí jẹ èyí ò jẹ. Òun ti fi hàn wá kedere àwọn èrèdí rẹ̀ márààrún fún gbígbé ayé nípasẹ̀ Bíbélì. Ó jẹ́ ìwé àlàyé oní nǹkan wa tí ó ń ṣàlàyé ìdí tí a fi wà láyé, bí ayé ṣe ń ṣiṣẹ́, ohun láti yẹra fún àti ohun tí à ń láti retí ní ọjọ́ iwájú. Ó ń ṣàlàyé ohun tí ríran ara ẹni lọ́wọ́ tàbí ìwé ìjìnlẹ̀ ẹ̀kọ́ ọgbọ́n kò lè mọ̀. Bíbélì sọ wípé ọgbọ́n Ọlọ́run jinlẹ̀ wọnú lọ sí ìsàlẹ̀ àwọn èrèdí rẹ̀. Kì í ṣe iṣẹ́ ẹ̀sìn yìí ṣùgbọ́n bíi tìgbà pípẹ́ ohun tí Ọlọ́run lànà gẹ́gẹ́ bí ọ̀nà láti mú ògo rẹ̀ jáde lára wa. Ọlọ́run kì í kàn ṣe ibi ìbẹ̀rẹ̀ lásán nínú ayé rẹ. Òun ni orísun rẹ̀. Láti ṣe àwárí èrèdí rẹ láyé, ìwọ yí sí ọ̀rọ̀ Ọlọ́run kì í ṣe ọgbọ́n ti ayé. Ìwọ gbọdọ̀ kọ ayé rẹ sórí àwọn òtítọ́ ayérayé kì í ṣe ẹ̀kọ́ nípa èrò àti ìhùwàsí tí ó gbajúmọ̀. Ìrónilọ́kànsókè móríyá fún àṣeyọrí tàbí àwọn ìtàn tí ó ní ìmísí. Bíbélì sọ wípé nínú Kristi ni a ti ṣe àrítàn ẹni tí a jẹ́ àti ohun tí à ń gbé ilé ayé fún. Ṣáájú ti pé kí a tó gbọ́ nípa Kristi tí a sì gbé ìrètí sókè, ojú rẹ̀ wà lára wa ó ti ṣe àmì sí wa lára fún ìgbésí ayé ológo gẹ́gẹ́ bí ara èrèdí lápapọ̀ tí ó ń gbé ṣe fún ohun gbogbo àti fún olúkúlùkù ẹsẹ̀ yìí ń fún wa ní òye mẹ́ta sí èrèdí rẹ̀ àkọ́kọ́ ìwọ yóò ṣe àwárí ìdánimọ̀ ẹni tí ìwọ jẹ́ àti èrèdí rẹ nípasẹ̀ àjọṣepọ̀ pẹ̀lú Jésù Kristi bí o kò bá ní irú àjọṣepọ̀ bẹ́ẹ̀ èmi yóò ṣe àlàyé bí ó bá yá bí a ṣe lè bẹ̀rẹ̀ ọ̀kan èkejì Ọlọ́run ti ń ronú nípa rẹ tipẹ́ ṣáájú kí o tó tilẹ̀ ronú nípa rẹ̀. Èrèdí rẹ̀ fún ayé rẹ wá ṣáájú ìlóyún rẹ. Òun ti ṣètò rẹ̀ ṣáájú kí o tó wá láìsí ìlọ́wọ́sí tìrẹ. Ìwọ lè yan iṣẹ́ àṣejẹun rẹ, aya tàbí ọkọ rẹ, àwọn iṣẹ́ àṣenájú rẹ àti ọ̀pọ̀ ìpín ayé rẹ mìíràn, ṣùgbọ́n ìwọ kò lè yan èrèdí rẹ. Ìkẹta, èrèdí ayé rẹ ṣe gẹ́gẹ́ sínú èrèdí tí ó tóbi jùlọ ti èrèdí àgbáyé èyí tí Ọlọ́run ti ṣètò fún ayérayé ohun tí ìwé yìí wà fún nìyẹn Andrei Bitov òǹkọ̀wé ìtàn àròsọ ará Russia dàgbà lábẹ́ ìjọba àwùjọ àjọni aláìgbàgbọ́ wípé Ọlọ́run wà ṣùgbọ́n Ọlọ́run gba àkíyèsí rẹ̀ ní ọjọ́ burúkú èṣùgbò omi kan òun rántí wípé nígbà tí mo wà ní ọmọ ọdún mẹ́tàdínlọ́gbọ̀n bí mo ṣe ń wọ ọkọ̀ ojú irin ayárabíàṣá ní Leningrad èyí tí ó ń jẹ́ St. Petersburg báyìí àìnírètí dìjìbò mi tó bẹ́ẹ̀ gẹ́ tí ó jọ wípé ayé dúró gbọ́n lẹ́ẹ̀kan náà tí ó ń wòye ọjọ́ iwájú pátápátá kí a má tilẹ̀ sọ èyíkéyìí ìtumọ̀ lójijì lọ́wọ́ ara rẹ̀ gbólóhùn kúkúrú kan farahàn láìsí Ọlọ́run ayé kò ní ìtumọ̀ ní ṣíṣe àwítúnwí èyí pẹ̀lú ìyanu èmi yiri gbólóhùn kúkúrú náà wò bí atẹ́gùn tí ó ń lọ kiri mo sọ̀kalẹ̀ nínú ọkọ̀ ojú irin ayára bí àṣá náà mo sì rìn wọnú ìmọ́lẹ̀ ọlọ́run ìwọ lè ti ní ìmọ̀lára wíwà nínú òkùnkùn nípa èrèdí ayé rẹ ó kú oríire ìwọ ti fẹ́rẹ̀ rìn wọnú ìmọ́lẹ̀ ọjọ́ kìíní ríronú nípa èrèdí mi kókó láti ronú sí kìí ṣe nípa mi ẹsẹ̀ láti rántí ohun gbogbo bẹ̀rẹ̀ nínú rẹ̀ ó sì rí èrèdí rẹ̀ nínú rẹ̀. Kólósè orí kìíní ẹsẹ̀ kẹrìndínlógún ìpín bí ìbéèrè láti gbéyẹ̀wò láìka gbogbo àwọn ìpolówó tí ó yí mi ká sí báwo ni mo ṣe lè ran ara mi létí wípé ayé ní òtítọ́ wà nípa gbígbé fún Ọlọ́run kì í ṣe fún ara mi.